ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa àti ọlọ́run wa a tún wá síwájú yín nísinsìnyí láti kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ tí ó ṣe iyebíye bí a ti lè gbé ìgbésí ayé wa tí yóò fún yín ní inú dídùn tí ó sì fi hàn wípé a ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ yín bí a ti ń gbọ́ nísinsìnyí ẹ ṣe wálé létí ọmọ kí ẹ sì fún wa lóore ọ̀fẹ́ láti jẹ́ ẹni tí ń gbọ́ràn adúpẹ́ ti gbọ́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 lónìí mo fẹ́ sọ̀rọ̀ lórí ìṣọ̀kan láàrin àwọn ará nínú olówa ìṣọ̀kan láàrin àwọn ará nínú olówa bí a ti péjọ lónìí nínú ìjọ kan náà bí a ti péjọ lónìí gbogbo wa lẹ́sẹ̀ àgbélébòó ohun tí ó yẹ wá ni wípé bí a ti wà ní ìrẹ́pọ̀ kí a tún wà ní ìṣọ̀kan bí a ti ń jọ́sìn papọ̀ kí a rí wípé ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan àwọn ènìyàn mímọ́ wípé a fún un láàyè ó sì jọba láàrin wa gẹ́gẹ́ bí ará nínú olówa ó yẹ kí a mọ̀ wípé ìṣọ̀kan ni ohun tí ọlọ́run fẹ́ àti wípé bí ọlọ́run bá ń gbé inú wa tí ọlọ́run sì wà láàrin wa ó dájú wípé ọlọ́run tí kìí ṣe olùpilẹ̀ṣẹ̀ orúdurùdu ọlọ́run tí kì í pọ́n àwọn ènìyàn rẹ̀ tòótọ́ tí kì í pọ́n wọn ká ó dájú wípé ọlọ́run yìí bó bá wà nínú wa láàrin wa ó dájú wípé yóò jẹ́ kí ìṣọ̀kan wà láàrin wa bí a bá ń pe ẹnìkan ní onígbàgbọ́ tí a pe ẹlòmíràn náà tí a pè é ní onígbàgbọ́ bí wọ́n tilẹ̀ jẹ́ àlejò síra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bí wọ́n tilẹ̀ jẹ́ ọ̀tá pàápàá sí ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dájú wípé nígbà tí ẹ̀jẹ̀ Jésù Kristi ti wẹ̀ ni mọ́ ti yí ni padà bí ó bá ti wẹ̀ àwọn wọ̀nyí mọ́ tí ó sì ti yí wọn padà ó dájú wípé wọn kì í ṣe ọ̀tá mọ́ wọn kì í ṣe àlejò sí àwọn mọ́ ṣùgbọ́n wọn jẹ́ ará nínú olúwa nítorí wípé a ti gba ọkàn wọn là àwọn tí ó ti jìnnà sí ara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yálà nípa ìbí yálà níbi tí wọ́n ti jáde wá àwọn tí ó jẹ́ pé bóyá àwọn kan wá láti ìlà oòrùn àwọn mìíràn wá láti ìwọ̀ oòrùn nígbà tí oore ọ̀fẹ́ tí gbanilà nígbà tí ó bá ti wọ inú ẹnì kọ̀ọ̀kan wọn ohun tí a máa rí ni wípé ó máa ń so wọ́n ṣọ̀kan papọ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a lè gbé nínú ìfẹ́ Ọlọ́run àti nínú ìdàpọ̀ ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan àwọn ènìyàn mímọ́ ìṣọ̀kan jẹ́ ohun tí ó ṣe iyebíye ó sì jẹ́ ìbùkún tí ó jẹ́ wípé àwọn tí ó wà nínú ayé yìí wọn kò rí nítorí ohun tí a rí nínú ayé ni ìjà ohun tí a rí nínú ayé ni ìṣọ̀tá ohun tí a rí nínú ayé ni wípé a máa ń rí ìyapa láàrin aládùúgbò sí aládùúgbò a máa ń rí ìkọ̀sílẹ̀ láàrin ọkọ sí aya a máa ń rí wípé ọmọ pàápàá á di àsùntà kò ní ní ìrẹ́pọ̀ tàbí ìṣọ̀kan pẹ̀lú àwọn òbí àwọn nǹkan wọ̀nyí ni ó ń jẹ́ kí ìbànújẹ́ kí ó pọ̀ nínú ayé ṣùgbọ́n bí a bá ti di ọmọ ọlọ́run bí a bá ti gba ọmọ aládé àlàáfíà láti wá fi ọkàn wa ṣe ibùgbé tí ó sì wà nínú ọkàn wa tí ó ń tọ́ wa tó ń ṣàkóso ọ̀rọ̀ tí a ń sọ ìrìn tí a ń rìn ohun tí a ń ṣe àti ìṣesí wa sí àwọn ẹlòmíràn a ó rí wípé ìṣọ̀kan ni yóò jẹ́ àbáyọrí sí irú ìrírí bẹ́ẹ̀ ní ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa ìṣọ̀kan pẹ̀lú Kristi ó máa ń fa ìṣọ̀kan láàrin àwọn ará lónìí bí a ti ń wo ọ̀rọ̀ yìí ó yẹ kí a wò kí ni èrèdí ìṣọ̀kan àwọn ará kí ni èrèdí ìṣọ̀kan àwọn ará ará nínú Olúwa kí ló sì máa ń fa èyí ní ìkejì kí ló máa ń fa ìyapa ìṣọ̀tá láàrin àwọn tí wọ́n jọ ń gbé papọ̀ tàbí kí a kún sọ wípé láàrin àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run ìkẹta kí ni àwọn ìbùkún tí ó rọ̀ mọ́ ìṣọ̀kan láàrin wa ìkíní kí a wo ìdí tàbí àwọn èrèdí fún ìṣọ̀kan àwọn onígbàgbọ́ kí a wo orin Dáfídì níbi tí a ti kà orí kẹtàléní àádóje ọ̀kan ẹ̀ẹ́ta ẹ̀ẹ́ta kẹwọ ẹsẹ̀ ìkíní kíyèsí ó ti dára ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ bí dáfídì bí ó ti rí àwọn ènìyàn ọlọ́run tí ó rí wípé wọ́n wà ní ìṣọ̀kan papọ̀ tí ó sì mọ àwọn èrè tí yóò bá àwọn tí wọ́n wà ní ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan ó wò wọ́n báyìí ó ní ó ti dára tó ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ jẹ́ kí n ṣe àlàyé fún ọ kí o lè mọ èrèdí tí dáfídì tí ó fi sọ báyìí nítorí àwọn tí ó ti ka bíbélì dáadára tí wọ́n sì lóye bí bíbélì ti rí wọ́n jẹ́ kí a mọ̀ wípé dáfídì ló kọ orin yìí tí a ń kà lónìí ṣé o mọ̀ wípé dáfídì ó mọ ìtàn àwọn ọmọ ìsírẹ́lì ìtàn ọmọ Ísírẹ́lì ó bẹ̀ láti ọ̀dọ̀ Abrahamu ṣé o rántí wípé nínú ìdílé Abrahamu pàápàá àìní ìṣọ̀kan ó farahàn ṣé o rántí wípé Agai àti Sarai wọ́n ní wàhálà àìní ìṣọ̀kan ó farahàn ṣé o rántí wípé Abrahamu àti Lọ́ọ̀tì pàápàá àìní ìṣọ̀kan ó tún farahàn kì í ṣe bẹ́ẹ̀ nìkan nígbà tí wọ́n ti tẹ̀dó sí ilẹ̀ Íjíbítì tí a sì sọ fún Mósè wípé kí ó dá wọn sílẹ̀ ṣe ò rántí wípé nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì méjì tí wọ́n ń jà ni Mósè sọ wípé ṣe bí ara nìyín èé ṣe tí ẹ fi ń jà níhìn ni a tún rí gbólóhùn tí ọkùnrin yìí tí ó pè sí Mósè èyí tún sọ fún wa wípé wọn àìwà bí Ọlọ́run àti àìní ìṣọ̀kan ó farahàn kì í ṣe bẹ́ẹ̀ nìkan nígbà tí Mósè tún padà wá láti ibi Mídíánì tí ó ti sá lọ tí ó wá láti dá wọn sílẹ̀ láti tú wọn sílẹ̀ gbà tó ṣe àtú wọn sílẹ̀ bí o bá wo ìrìn àjò wọn nínú aginjù ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìkùnsínú máa ń jáde wá ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àìní ìṣọ̀kan ni ó máa ń farahàn kì í ṣe bẹ́ẹ̀ nìkan bí wọ́n ti tẹ̀dó sí ilẹ̀ Kénáánì gbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ní yan ọba gbà tí wọ́n yan Sọ́ọ̀lù ọba àkọ́kọ́ a rí àwọn kan tí wọ́n pè ní ọmọ Bẹ́líàlì wọ́n ní àwọn ò àwọn ò gbà kí irú ẹni báyìí kí ó jọba gbà tó yá ariwo pé ọba sọ́ọ̀lù ó papòdà àwa yan dápídì gbà tí a kọ́kọ́ yan dápídì ó tó ìwọ̀n bí ọdún méje ààbọ̀ tí ó jẹ́ wípé àwọn kan wọ́n gba dápídì àwọn kan wọ́n kò gba dápídì ṣùgbọ́n gbà tó wá yá ni a rí wípé ọlọ́run mí sí gbogbo wọn pátápátá ni a rí pé àti ẹ̀yà ìkíní ìkejì ìkẹta gbogbo àwọn ẹ̀yà méjìlá ni wọ́n fohùn ṣọ̀kan papọ̀ tí wọ́n gba dáfídì ó wá jẹ́ kí ìtẹ̀síwájú kí ó wà fún ìjọba dáfídì níhìn ni dáfídì wá sọ wípé a ó ti dára tó ìbá ṣe wípé ìrẹ́pọ̀ ìdàpọ̀ àti ìṣọ̀kan yìí ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun tí ìbá ṣe é ṣe fún wa láti gbé ṣe ìtẹ̀síwájú tí ẹnìkọ̀ọ̀kan wa ìbá ti ní àti àwọn èrè tí ẹnìkọ̀ọ̀kan ìbá ti jẹ àǹfààní rẹ̀ ó ní ó ti dára tó ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ bí a bá sọ pé ohun kan dára ó ṣeé ṣe kí òun náà kí ó má dùn yẹ kí n ṣe àpẹẹrẹ fún ọ bí ọmọ bá ń ṣe àìsàn bí a bá sọ wípé à ọmọ yìí ìhóró àgbémì tí a fẹ́ fún ọ yìí ó dára o nítorí wípé yóò jẹ́ kí ara rẹ le ní kíákíá ọmọ ó ṣeé ṣe kí ọmọ kí ó dá a lóhùn pé ẹ ó ṣeé ṣe ó dára ṣùgbọ́n kò dùn ó máa ń bani lẹ́nu jẹ́ ṣé o mọ̀ wípé òótọ́ ni ọmọ yìí ń sọ ohun yìí dára ṣùgbọ́n kò dùn ó tún ṣeé ṣe ní ọ̀nà mìíràn kí a rí wípé ọmọ yìí ó ń jẹ àwọn nǹkan aládùn a sì rí pé àwọn nǹkan aládùn tí ọmọ yìí ń jẹ ó máa ń bẹyín jẹ́ ó máa ń ba nǹkan jẹ́ nínú àgọ́ ara àwa ń sọ fún ọmọ yẹn pé ah kí ló ń jẹ ohun tó ń jẹ ò dára ẹ ó ní tòótọ́ ni ò dára ṣùgbọ́n ó dùn nǹkan tí mo ń sọ fún ọ ni pé ó ṣeé ṣe kí àwọn nǹkan kan dára ṣùgbọ́n kí wọn kí ó má dùn ó sì ṣeé ṣe kí nǹkan kan kí ó dùn ṣùgbọ́n kí ó má dára ṣùgbọ́n dáfídì ń sọ pé èyí tí a ń sọ nípa rẹ̀ lónìí ìrẹ́pọ̀ ìdàpọ̀ àwọn ènìyàn mímọ́ kì í ṣe wípé ó dára nìkan ṣoṣo ó tún dùn bákan náà ó ní kíyèsí i ó ti dára tó bí ẹ bá sọ pé nǹkan dára bí ẹ bá sọ pé ó ti dára tó èyí jẹ́ wípé ó dára tó jẹ́ pé kò sí ibi kan tí a lè rí nínú rẹ̀ ó sì ti dùn tó fún àwọn ará láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ bí a ò tiẹ̀ ka nǹkan mìíràn èyí tí a kà yìí mo rò wípé ó yẹ kí ó tó àwọn bàbá wa máa ń sọ fún wa wípé àbọ̀rọ̀ tó pọn ọmọlúwàbí ní aya àti ọkọ bí a bá ro nǹkan yìí kí a sọ wípé ó ti dára tó ó sì ti dùn tó fún ọkọ àti aya láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ kí ẹnikẹ́ni kí ó má rí àárín wọn a lè sọ wípé ó ti dára tó ó sì ti dùn tó fún ẹbí ọkọ aya àti àwọn ọmọ fún ẹbí láti máa jùmọ̀ gbé ní ìrẹ́pọ̀ kí ẹnikẹ́ni kí ó má rí àárín wọn a lè sọ nínú ìjọ wípé ó ti dára tó ó sì ti dùn tó fún àwọn ará nínú olúwa àwa tí a wà nínú ìjọ àwa tí a jẹ́ ọmọ ọlọ́run ó ti dára tó ó sì ti dùn tó kí a jọ máa gbé ní ìrẹ́pọ̀ kí a jọ máa gbé ní ìṣọ̀kan kí ẹnikẹ́ni kí ó má rí àárín wa kí èṣù kí ó má lè rí àárín wa kí àwọn ẹ̀mí òkùnkùn kí wọn kí ó má lè rí àárín wa ṣùgbọ́n ó ṣe ni láàánú àwọn ènìyàn wọn kò mọ̀ wípé ohun tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí wípé ó dára púpọ̀ ó sì dùn púpọ̀ ìbá ṣe pé wọ́n ní òye ìbá ṣe pé a ti là wọ́n lójú ìbá ṣe pé wọ́n jẹ́ kí ẹ̀mí Ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ wọ́n mọ̀ wípé ohun tí a ní láti ṣe tí a ní láti làkàkà fún ohun tí a ní láti ṣe á pọn ohun gbogbo tí a lè ṣe kí a ṣe é ni wípé kí a wà ní ìrẹ́pọ̀ kí a sì wà ní ìṣọ̀kan jẹ́ kí n tiẹ̀ bi ọ́ léèrè kan àwọn wo ni dáfídì ń sọ wípé yóò wà ní ìṣọ̀kan tàbí ìrẹ́pọ̀ ó ní àwọn ará àwọn wo ni à ń pè ní ará àwa tí a gbọ́ èdè yorùbá bí a bá sọ wípé ará ilé mi tí kì í bá ṣe wípé à ń lo èdè yìí ní àgálámàṣà bí kì í bá ṣe wípé à ń fi ṣẹ̀fẹ̀ wípé à ará ilé ẹ̀ ó tún ti dé o bí kì í bá ṣe bẹ́ẹ̀ bí ó bá jẹ́ pé nítòótọ́ ni à ń sọ pé ará ilé mi ó jẹ́ wípé ẹni tí a ní ìṣọ̀kan papọ̀ nítorí bóyá a jáde láti inú ìyá kan náà bóyá a rí wípé ẹ̀jẹ̀ kan náà ni ó wà nínú ara wa tàbí ní èdè wa wípé à ó rí ìlà ojú ẹ̀ mi ó mọ̀ wípé ọmọ lágbájá ni à èmi náà rò bẹ́ẹ̀ wípé ara ilé ni ẹni tí a ń pè ní ara ni nínú olúwa ni ẹni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi sọ di ọmọ Ọlọ́run ẹni tí ó wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ó ń gbé nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ó ti bá Jésù pàdé tí ó ti ronúpìwàdà tí ó ti gba Jésù Kristi gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà irú ẹni bẹ́ẹ̀ ó ti di ara nínú Olúwa nítorí ó ti di ìbátan fún Jésù Kristi yẹ kí a wo Matthew orí kejìlá Matthew orí kejìlá láti ẹsẹ̀ ìkejìdínní àádọ́ta ẹsẹ̀ ìkejìdínníàádọ́ta ṣùgbọ́n ó dáhùn ó sì wí fún ẹni tí ó sọ fún un pé ta ni ìyá mi àti ta ni àwọn arákùnrin mi ó sì na ọwọ́ rẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó wí pé ẹ wo ìyá mi àti àwọn arákùnrin mi èyí ni àwọn ará nínú olúwa o àwọn tí ó ti gba jésù kristi gbọ́ àwọn tí ó ti di ọmọlẹ́yìn jésù kristi nítorí ẹnikẹ́ni tí ó bá ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lé ọ̀run òun náà li arákùnrin mi àti arábìnrin mi àti ìyá mi àwọn wọ̀nyí ni mọ̀lẹ́bí fún Jésù Kristi nítorí wípé wọ́n ti gbà á gbọ́ èyí ni ìfẹ́ bàbá wípé kí a gba Jésù Kristi ọmọ rẹ̀ nìkan ṣoṣo wípé kí a gbà á gbọ́ èyí ìfẹ́ bàbá wípé kí a ronú pọ̀dà àwọn ẹ̀ṣẹ̀ wa kí a gba jésù gẹ́gẹ́ bí olùgbàlà nítorí wípé ọlọ́run ti rán jésù gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ ó ní ẹnikẹ́ni tí ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lé ọ̀run jẹ́ kí n bi ọ́ ní ìbéèrè kan ṣé ẹni tí ò gba jésù kristi gbọ́ ṣé ó ń ṣe ìfẹ́ bàbá tí ń bẹ lé ọ̀run ó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó fún àwọn alágbe lówó ó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó máa kí ó máa gbàdúrà lẹ́ẹ̀márùn-ún lójoojúmọ́ ṣùgbọ́n kò gba jésù kristi gbọ́ ọmọ bíbí ọlọ́run kan ṣoṣo kò gba jésù kristi gbọ́ ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ kò gba jésù kristi gbọ́ ẹni tí ọlọ́run sọ nípa rẹ̀ wípé wò ó ẹni tí inú mi dùn sí gidigidi ẹni tí ò gba jésù kristi gbọ́ ẹni tí a ò tí ì fi ẹ̀jẹ̀ jésù kristi wẹ̀ ẹni tí a ò tí ì sọ dọmọ ọlọ́run nípa ẹ̀jẹ̀ jésù kristi ẹ̀jẹ̀ ètùtù irú ẹni bẹ́ẹ̀ kò ṣe ìfẹ́ ọlọ́run ṣùgbọ́n ẹni tí ó túnbá níwájú jésù ẹni tí ó wólẹ̀ fún jésù ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹni tí ó kọ ìbọ̀rìṣà sílẹ̀ ẹni tí ó kọ àwọn nǹkan ayé wọ̀nyí tí ó kàn wọ́n sílẹ̀ tí ó rọ̀ mọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí olùdánisílẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni à ń sọ pé ó ń ṣe ìfẹ́ Ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ pàápàá a rí wípé àwọn ọ̀rọ̀ tí Jésù Kristi sọ nípa bí ó ṣe yẹ kí á gbé papọ̀ bí ó ṣe yẹ kí á jẹun ohun tí ó yẹ kí á ṣe ibi tí ó yẹ kí á lọ àwọn ìwé ìwé àwọn nǹkan tí ó ti sọ sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ó yẹ kí àwọn ọmọ ẹ̀yìn kí wọn kí ó máa ṣe irú ẹni tí ó bá ń ṣe nǹkan bẹ́ẹ̀ òun ni a wípé ó ń ṣe ìfẹ́ bàbá mi tí ń bẹ lé ọ̀run ó ní àwọn wọ̀nyí lé arákùnrin mi àti arábìnrin mi jẹ́ kí n sọ jẹ́ kí n tún ẹ̀ láàyè ọ dáadáa nínú kọ́rìntì kejì kọ́rìntì nítorí náà ẹ jáde kúrò láàrin wọn kẹ ẹ sì ya ara yín sọ̀tọ̀ lé olúwa wí kẹ ẹ má sì ṣe fi ọwọ́ kan ohun àìmọ́ èmi ó sì gbà yín èmi ó sì jẹ́ baba fún yín ẹ̀yin ó sì máa jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi lé olúwa olódùmarè wí àwọn wọ̀nyí ni ará nínú olúwa o àwọn tí ó ti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àwọn tí ó ti bọ́ lọ́rùn dọ̀rẹ́ nípa kíkó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ àwọn tí a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀nù àwọn tí a ti gba àwọn tí a ti gbà wọ́n là àwọn tí a ti kọ orúkọ wọn ní ìwé ìyè lọ́run àwọn wọ̀nyí ni ará ṣe rántí ohun tí a kà ní àkọ́kọ́ ó ní ó ti dára tó ó sì ti dùn tó fún àwọn ará èyí ni àwọn tí ó ti bá Jésù Kristi pàdé àwọn ará nínú Olúwa láti wà ní ìrẹ́pọ̀ láti wà ní ìṣọ̀kan ní inú ìjọ wa níhìn ni a ti máa ń tẹ̀ mọ́ wa létí wípé bí a bá ti di ọmọ ọlọ́run wípé a kì í tún máa ní ìyapa láàrin ara wa kẹ́ a máa sọ wípé à lágbájá ibo ni o nítorí bẹ́ẹ̀ mi ò lè bá ibo ṣe tàbí kẹ́ a máa sọ pé à lágbájá haúsá ni o mọ̀ òkè òkun ló dàgbà sí i bó o bá bá irú ẹni bẹ́ẹ̀ ṣe nǹkan o ti mọ̀ wípé ìwọ náà ẹni tọ́wọ́ ẹ gùn ju tiẹ̀ lọ ẹni tí ṣíbí ẹ̀ tó gùn ju tiẹ̀ lọ lẹ́jọ́ mu gàrí nínú àwo kan náà à ó ó parí fún ẹ a kì í gba àwọn ènìyàn láàyè nínú ìjọ wa níhìn-ín láti máa lo irú èdè bẹ́ẹ̀ nítorí kíni nítorí wípé kò ṣe nǹkan kan kò já nǹkan kan ìbáà ìlà oòrùn tàbí ìwọ̀ oòrùn tàbí gúúsù tàbí àríwá ni ẹnikẹ́ni ti wá bí a bá ti di ọmọ ọlọ́run àdì nínú ọlọ́run nínú galatia orí kẹta galatia orí kẹta ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n kò lè sí júù tàbí eléni ẹrú tàbí òmìnira ọkùnrin tàbí obìnrin nítorí pé ọ̀kan ni gbogbo yín jẹ́ nínú kristi jésù a wa wípé ìbáàjẹ́ Júù tàbí eléni àwọn wọ̀nyí ni wọ́n wà ní àkókò tí Pọ́ọ̀lù èyí ni ó fi ń kọ́ sí wọn wípé bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó jẹ́ Júù bí a bá rí ẹnìkan nínú ìjọ tí ó jẹ́ eléni bí ẹ bá rí ẹnìkan nínú ìjọ tí ó ti àríwá tàbí gúúsù tàbí òkè òkun tí ó wá láti ibẹ̀ kí a má ṣe máa dá ẹnikẹ́ni yà sọ́tọ̀ kí a mọ̀ wípé kò sí Júù tàbí eléni ẹ̀rú tàbí òmìnira kí a rò wípé lágbájá àwọn kúrúǹtì nìyí ṣùgbọ́n èmi ẹni tó gbajúmọ̀ lèmi nítorí bẹ́ẹ̀ mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú lágbájá ó ní kí a má tún máa lo irú èdè bẹ́ẹ̀ bí a bá ti di ọmọ ọlọ́run ó ní kí a má sì fi ìyàtọ̀ sí ọkùnrin tàbí obìnrin àwọn ẹlòmíràn ó máa ń ṣe ní láàánú ó sì máa ń yà wá lẹ́nu bí ó bá ṣeé ṣe bóyá wọ́n rí obìnrin kan ni ó ń ṣe ìfilọ̀ wọ́n máa sùn bí ó bá tọ́ wọn á ní fèmí sílẹ̀ ṣe bí obìnrin ló ń sọ̀rọ̀ ah, nínú ìgbàgbọ́ a kì í sọ bẹ́ẹ̀ nínú ilé ìsìn tí a ti mọ ọlọ́run nínú ìjọ tí a ti gbé bíbélì lárugẹ tí a ti mọ̀ wípé bíbélì ni ó ń ṣàkóso wa àkóso ọ̀rọ̀ ẹnu wa àkóso ìṣe wa ohun gbogbo tí a ń ṣe wípé bíbélì ni ó ń tọpasẹ̀ wa a kì í sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí ó ní kò sí ọkùnrin tàbí obìnrin o ó ní yálà òtìbí wa ni obi òtítàn wa ni ó ní gbogbo yín ẹ̀jẹ̀ ara nínú olúwa èyí ni ó fi yẹ kí ìṣọ̀kan kí ó wà láàrin wa òkọ́rìntì kìíní orí kìíní ẹsẹ̀ ìkẹwàá kọ́rìntì kínní orí kínní ẹsẹ̀ ìkẹwàá mo sì bẹ̀ ara ará àwọn ará ló ń bá sọ̀rọ̀ kò ṣeé ṣe fún àwọn tí ò mọ olówa àwọn tí wọn kì í ṣe á ní olúwa kò ṣeé ṣe fún wọn láti wà ní ìrẹ́pọ̀ kò ṣeé ṣe fún wọn láti wà ní ìṣọ̀kan ó ní mo bẹ̀ yín lé orúkọ olúwa olúwa wa jésù kristi kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà fiyèsí dáradára kí gbogbo yín máa sọ̀rọ̀ ohun kan náà àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé nínú ìjọ wa níhìn ìjọ jẹ́mọ̀ àti ó wà nínú ìjọ yorùbá àti ó wà nínú ìjọ ti àwọn elédè gẹ̀ẹ́sì ohun kan náà la máa ń sọ bí o bá jẹ́ ẹni tí ó ti fiyèsí dáradára ó rí wípé bí a bá fẹ́ kọ́ ẹ̀kọ́ bíbélì ní ọjọ́ ajé èyí tí a ń sọ ní èdè gẹ̀ẹ́sì èyí náà ohun kan náà la ń sọ ní èdè yorùbá bí o bá wá ní ti ọjọ́ ọjọ́bọ̀ tí ó jẹ́ ọjọ́ ìsọjí àti iṣẹ́ ìyanu ṣòmọ̀ ohun kan náà la máa ń sọ kì í ṣe wípé kí á fún àwọn ti elédè gẹ̀ẹ́sì ní ẹ̀kọ́ kan kí á fún àwọn elédè yorùbá ní ẹ̀kọ́ mìíràn ẹ̀kọ́ kan náà ní gbogbo wa ni à ń gbé yẹ̀wò bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pín ara wa ní ẹlẹ́kùnjẹkùn ó rí wípé láti ẹkùn kan sí òmíràn ohun kan náà là ń kọ́ ni kì í ṣe wípé kí a máa kọ́ àwọn kan ní ẹkùn ti ìsàlẹ̀ kí a kọ́ wọn ní nǹkan kan kí a tún kọ́ àwọn ẹkùn mìíràn ní òkè kan níbì kan kí a tún kọ́ wọn ní nǹkan mìíràn ó ní kí gbogbo wa kí a máa sọ̀rọ̀ ohun kan náà ẹ̀kọ́ kan náà ni o bíbélì kan náà ni ọ̀rọ̀ kan náà là ń sọ kì í ṣe wípé ẹ̀gbà tí èmi gbà tí mo wá sí dípà mi ò bá yẹn wá gbogbo wa ìkan náà la mú mẹ́nu ìkan náà là ń sọ ó ní kí èyí apá kí ó má ṣe sí nínú yín ṣùgbọ́n kí ẹ lè má kí a lè ṣe yín pé ní inú kan náà àti ìmọ̀ kan náà wò ọ̀rọ̀ kan náà inú kan náà ìmọ̀ kan náà ẹ̀kọ́ kan náà ni gbogbo wa ni à ń gbé yẹ̀wò ni a jókòó tì èyí ni ìṣọ̀kan tòótọ́ láàrin àwa láàrin ará nínú olówa nítorí wípé a jẹ́ ọmọ ọlọ́run a kò jẹ́ kí èyí apá kí ó wà bóyá a rí arábìnrin wọ́n jẹ́ méjì wọn ò wọ́n jẹ́ omidan wọ́n jọ ń gbé nínú ilé kan náà ariwo pé mọ́mi sí omi ò tó ó máa ń ṣẹlẹ̀ láàrin wọn ní ìgbàkúùgbà kí ló máa ń fa irú nǹkan bẹ́ẹ̀ tàbí ó jẹ́ wípé arákùnrin kan àti arákùnrin mìíràn ni wọ́n jọ da òwò papọ̀ ìwọ ń ṣe iṣẹ́ gbẹ́nàgbẹ́nà èmi náà ń ṣe iṣẹ́ gbẹ́nàgbẹ́nà gbà tí a jọ wà lọ́tọ̀ọ̀tọ̀ a rí àwọn iṣẹ́ kò lọ kò jágara kò lọ déédéé àwa sọ wípé ah, gbàtọ́ àjọ jẹ́ arákùnrin kan náà tó sì jẹ́ wípé iṣẹ́ kan náà làjọ ń ṣe a ò ṣe dọwọ́ bo iṣẹ́ yìí papọ̀ ká pa òwò wa papọ̀ gbà tí àjọ papọ̀ kí ló dé tó jẹ́ wípé ojoojúmọ́ ṣá ni wọ́n máa ń parí ìjà fún wa wípé ẹn lágbájá tún ti dé o ó tún ti kó ìṣẹ̀dé mi ò mọ̀ pé báyìí ló máa rí kí ló dé kí ló dé tó jẹ́ àwa tá a jẹ́ arákùnrin kan náà bó jẹ́ aránṣọ papọ̀ ni tàbí ò lágbára láti gba ṣọ́ọ̀bù tiẹ̀ lọ́tọ̀ tìbí náà ò sì lágbára láti gba ilé ìtajà tirẹ̀ lọ́tọ̀ a sọ wípé kájọ gba ilé ìtajà yìí ìbádẹ̀wá lọ́rùn tá a bá ṣe bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ kájọ jókòó síbẹ̀ nǹkan tí wọ́n bá ní kó máa tà á nǹkan tí náà bá ní kí n máa tà á a wá rí i wípé èdè wa ò yéra ó dàbí ẹni pé ọ̀nà wa ò papọ̀ a sì sọ wípé a ti Jésù a Jésù pàdé tàbí kí a kúrò ní ti ìṣòwò kí ẹ kúrò ní ti ọkùnrin sí ọkùnrin tí wọ́n jọ ń gbélé obìnrin sí obìnrin tí wọ́n jọ ń gbélé kí a sọ ti ọkọ àti aya kí ló dé tí a sọ wípé ìwọ ní jésù èmi náà ní jésù ọkọ ní jésù ìyàwó ní jésù ṣùgbọ́n ìrẹ́pọ̀ ìṣọ̀kan kò sí nínú ilé gbúngbùngbùn ni bí tibí ti ń lọ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ kí ló dé ẹ jíire ni à mo jíire ọmọ ọlọ́run ojoojúmọ́ ló ń jíire kí ló dé ṣé o rí pé mi ò jíire ní ojú mi ni àbí orí ìbànújẹ́ lójú mi ni báwo la ṣe ń sọ̀rọ̀ síra wa bẹ́ẹ̀ àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run kí ni dé tí àlàáfíà àti ìfẹ́ àti ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan kí ló dé tí ò sí láàrin wa tàbí nínú ìjọ kí a rí i wípé àwa tí a ti di ọmọ Ọlọ́run ìgbà mìíràn tí n bá ń káàkiri gbà mo lọ láti inú ìjọ kan sí ìjọ mìíràn mo sì rí arábìnrin kan ó ń lọ mo sì béè lọ́wọ́ adarí ẹkùn pé ah arábìnrin tó ń lọ nì ó ti tó ọdún méje mẹ́jọ tí ó ti dénú ìjọ yìí ó sì jẹ́ ẹni tí a rò kó jáfáfá ní ọlọ́run èwo ló ń ṣe nínú ìsìn àwọn onígbàgbọ́ ṣé ìdàpọ̀jẹ́ ló wà ní à wọ́n ní ó pẹ́ tá a ti ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n èdè tiẹ̀ ò yé wa èdè wa náà kò yé nítorí bẹ́ẹ̀ ṣe ló dára ìyàsọ́tọ̀ kì í bẹ́ẹ̀ ni kẹ́ni jókòó kì í bẹ́nikẹ́ni sọ̀rọ̀ kì í bẹ́nikẹ́ni wéwèé ohunkóhun nítorí wípé ó rò wípé òun ni òun mọ̀ jù láàrin àwa tí a wà ní ìjọ elédè Yorùbá nìyí kí ló dé torí bẹ́ẹ̀ kí ló máa ń fa àwọn àìṣọ àìní ìṣọ̀kan tàbí ìyapa láàrin àwọn onígbàgbọ́ yẹ kí a wò wọ́n ní ìkọ̀ọ̀kan nínú Genesis orí kẹtàdínní ogójì Genesis orí kẹtàdínní ogójì láti ẹsẹ̀ ìkẹta Ísírẹ́lì sì fẹ́ Jósẹ́fù ju gbogbo àwọn ọmọ rẹ̀ lọ nítorí tí í ṣe ọmọ ogbó rẹ̀ ó sì dá ẹ̀wù aláràbarà aṣọ fún un nígbà tí àwọn arákùnrin rẹ̀ rí i pé bàbá wọn fẹ́ ju gbogbo àwọn arákùnrin rẹ̀ lọ wọ́n kórìíra rẹ̀ wọn kò sì lè sọ̀rọ̀ sí i lé àlàáfíà níhìn ni a rí ìdílé jo ìdílé Jákọ́bù àwọn ọmọ rẹ̀ méjèèjìlá ni a rí wípé wọ́n ní wàhálà ohun tí ó sì fa wàhálà yìí ni ojúsàájú tí ó wà láàrin Jákọ́bù bàbá àti Jósẹ́fù ìkan nínú àwọn ọmọ ni kì í ṣe nítòótọ́ ni Jósẹ́fù jẹ́ ẹni rere nítòótọ́ ni Joseph làrí wípé ẹni tí ó jẹ́ bí ẹni tá a lè pè ní ọmọ Ọlọ́run tó ní ìwà rere tí kò darapọ̀ pẹ̀lú ìwà búburú àwọn ọmọ tó kù ṣùgbọ́n kì í ṣe nítorí èyí ni Jacob bàbá rẹ̀ ni ó fi ń ra nǹkan fún un tí ó fi yàtọ̀ sí àwọn tó kù wọ́n ní nítorí ó jẹ́ ọmọ ogbó rẹ̀ ó máa ń ṣẹlẹ̀ láàrin ẹbí wa nígbà mìíràn ó ṣeé kí ó jẹ́ wípé ẹnìkan ó ti ní ọmọ mẹ́rin gbogbo àwọn ọmọ mẹ́rin wọ̀nyí ni wọ́n jẹ́ obìnrin ó ti ń gbàdúrà ó ti ń gbààwẹ̀ ó ti ń gba ìmọ̀ràn ó ti ka bíbélì ó ti ṣe ohun gbogbo tó lè ṣe tí ó tọ̀nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run láti lè bí ọmọkùnrin gbà ó máa bí ọmọ karùn-ún ni ó rí wípé ọkùnrin ni ọmọ yìí inú rẹ̀ ti dùn ré kọjá ṣùgbọ́n bí ọmọkùnrin yìí bí ó ti ń dàgbà bí ó bá ti lọ sí ibi iṣẹ́ bó bá ti dé a ní lágbájá ńkọ́ ọmọkùnrin ẹ̀ ló ń béèrè yìí ó wá di pé àwọn ọmọbìnrin mẹ́rẹ̀ẹ̀rin ìṣáájú wọn ò jámọ́ nǹkan kan irú ẹni bẹ́ẹ̀ a máa fa ìyapa nínú ẹbí rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ a máa fa ìkórira láàrin àwọn ọmọ mẹ́rin àkọ́kọ́ àti àwọn àti ọmọkùnrin yìí bí ó bá ti ń jẹun àwọn ọmọ márùn wọ́n ti jẹun o bí òun ti ń jẹun a tún pe ọmọkùnrin yìí wájú kò tì mí bí a tún jẹ ẹran a pọ̀ sí lẹ́nu á ní nítorí bẹ́ẹ̀ má sọ fáwọn tó kù o ṣùgbọ́n mo fẹ́ràn rẹ ìwọ nìkan ni ìwọ ni àròlé mi ìwọ ni ọkùnrin gba ọmọ ìyá tún lọ sọ fáwọn tó kù á ní nítòótọ́ ni wọ́n dàgbà ju òun lọ ṣùgbọ́n òun lọ́lá ju wọn lọ nítorí pé òun ni àròlé bàbá ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ ó fẹ́ fa ìyapa nínú ẹbí tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ pé ìyá fẹ́ bá ọmọkùnrin ah má fọ ọkàn o má fọ ọkàn mo mọ àwẹ̀ tí mo gbà mo mọ àdúrà tí mo gbà kí n tó bí ọmọkùnrin yẹn ah, ẹnikẹ́ni tó wá fẹ́ náà lọ la àwọn ọmọbìnrin tó jẹ́ tó mú tẹ̀lé ẹ nítorí bẹ́ẹ̀ èyí ọkùnrin ò gbọ́dọ̀ fọ ohunkóhun tó bá ṣe jẹ́ kí n dé kó sọ fún mi irú ọmọ bẹ́ẹ̀ a máa ń ba irú ọmọ bẹ́ẹ̀ jẹ́ ni kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó máa ń fa ìyapa nínú ẹbí jẹ́ kí n tún ṣe àpèjúwe mìíràn fún ọ ó ṣeé bóyá ọmọkùnrin kan ó ṣẹ̀ṣẹ̀ gbéyàwó màmá màmá tiẹ̀ ó wá jókòó tì í nínú ilé bí ó bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ à ní màmá ńkọ́ ìyàwó á ní ohun tóun tiẹ̀ wá pàdé ẹ̀ lójú ọ̀nà òun tó ń bomi fún ẹ pé kó mu omi gbà tó ṣe dé láti ibi iṣẹ́ ó tiẹ̀ kí òun màmá ló ń béèrè ṣé o fẹ́ràn màmá jù mí lọ ni ah màmá mi ni o màmá mi ni o mi ò jẹ́ gbàgbé màmá nítorí pé oṣù mẹ́sàn-án ló fi gbé mi ẹ gbà tó ti gbà tó mọ̀ pé ó jẹ́ gbàgbé màmá ó ṣe fẹ́ mi sílé irú nǹkan bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ẹbí ni nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra kí a rí wípé ojúṣàájú kan kò sí kí a sì rí wípé a kò gba ohunkóhun láyè láti fa ìyapa wọ inú ẹbí wa kí a máa fi ìfẹ́ hàn kí a jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìdàpọ̀ àti ìfẹ́ kí ó wà nínú ẹbí wo ìwé òwe ìwé òwe orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n aláyídáyídà ènìyàn dá ìjà sílẹ̀ asọ̀rọ̀ ya àwọn ọ̀rẹ́ ní ipa bí a bá rí i wípé ẹnìkan wà ní inú ilé wa tí ó jẹ́ wípé bí ọkọ bá ti lọ síbi iṣẹ́ ẹni yìí ó sì pe ara rẹ̀ ní ọmọ ọlọ́run bí ọkọ bá ti dé káàbọ̀ etí ẹ̀ mélòó méjì ni kí ló fi ń gbọ́ ọ̀rọ̀ bí o bá mọ nǹkan tí ìyàwó rẹ̀ máa ń ṣe àti nǹkan tó máa ń sọ àti gbogbo ìrégbè tó máa ń wí ńgbà tó o bá sin lé hàn wá rí i pé obìnrin yìí kì í ṣèyàn rere o gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n gbìn sínú o mọ̀ wípé a fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́ tàbí asọ̀rọ̀ kẹ́lẹ́ ó máa ń pínyà ìyàwó àti ọkọ ni o ṣe sọ wípé mẹ́nu ẹ̀ mẹ́nu mi ò fẹ́ ṣe olùṣọ́ àbí adènà àbí ọlọ́pàá fún ìyàwó mi ó sì ṣeé ṣe kí ó jẹ́ wípé bóyá ọkùnrin kan nínú ilé ó ń bá ọkọ rẹ̀ ṣe iṣẹ́ ní ibi iṣẹ́ kan náà ó wọ́n sọ fún ọ wípé etí ẹ̀ mélòó bí o bá mọ nǹkan tí ọkọ rẹ ń ṣe níbi iṣẹ́ ó ní àwọn ojú mi níta o bó bá gbẹ́kẹ̀lé ọkùnrin ìtẹ́wá sọ pé dípà dípà dípà ló ń lọ wípé kò ṣeé gbẹ́kẹ̀lé o nítorí pé ní ojoojúmọ́ obìnrin kan wà níbi iṣẹ́ wa wọ́n máa ń jọ jẹun lórí tábìlì kan náà àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bí o bá ń gba irú nǹkan bẹ́ẹ̀ yẹn láàyè tí o sọ fún un wípé mi ò fi ẹ́ ṣe ọlọ́pàá akọ́dà fún ọkọ mi panu rẹ mọ́ bí o bá ṣe bẹ́ẹ̀ irú ẹni yìí yóò pín ìwọ àti ọkọ rẹ yóò pín yín níyà ó ní nítorí a sọ̀rọ̀ kẹ́lẹ́ ya àwọn ọ̀rẹ́ nípa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣọ́ra kí a má gba àwọn asọ̀rọ̀kẹ́lẹ́ àfiọ̀rọ̀kẹ́lẹ́ banijẹ́ kí a má gba àwọn láàyè láti máa sọ̀rọ̀ ọkọ láti máa sọ̀rọ̀ ìyàwó wa bákan náà bákan náà nínú ìjọ bóyá ẹnìkan òun tiẹ̀ kì í rí ohun rere nípa ẹnikẹ́ni ojoojúmọ́ ṣá a ní mo fẹ́ rí yín o adarí iṣẹ́ ìgbàgbé mo fẹ́ rí yín o bó bá sì béè lọ́wọ́ arábìnrin pé kí lẹ tiẹ̀ ń rí adarí fún lójoojúmọ́ ẹ tekutẹyẹ ló ń sọ bó gbọ́ ti bí kò tí ì mọ̀ bóyá nǹkan tó ń gbọ́ ó jó òtítọ́ ni àbí kò jẹ́ òtítọ́ ni a ní mo tún ti gbé mi ìdè o mo tún gbọ́ pé lágbájá ilé lágbájá ló ń sùn mo tún ti gbọ́ o lágbájá ní aago mọ́kànlá òru àná ló tó kúrò nílé tẹ̀mẹ̀dù ojoojúmọ́ ṣá ló ń rí nǹkan sọ ṣé o dúró sílé tiẹ̀ àbí o kì í gbàdúrà àbí o kì í ka bíbélì àbí ẹ̀mí ọlọ́run kì í gún ẹni kẹsẹ́ wípé kí o fi ẹnu mẹ́nu pé èyí nì náà tó nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé irú àwọn tí ó ń gbọ́ teku sọ yẹ àwọn tó máa ń dalé onílérú ni àwọn tó máa ń fa ìyapa láàrin àwọn ènìyàn mímọ́ àwọn ọmọ ọlọ́run ni yẹ kí a wo ìwé òwe orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkẹsàn-án ìwé òwe orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkẹsàn-án ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ ó wá ìfẹ́ ṣùgbọ́n ẹni tí ó tún ọ̀ràn wú sílẹ̀ ó ya ọ̀rẹ́ nípa ohun tí a ń sọ ni wípé bóyá nǹkan kan ṣẹlẹ̀ láàrin ọkọ àti aya ọmọ kan sì ń bá wa gbénu ilé ọmọ tó ń bá wa gbénu ilé yìí ó jẹ́ ọmọ tó lọ́jọ́ lórí ó jẹ́ ọmọ tí ó gbọ́n díẹ̀ ó sì mọ kí ló ti ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti aya bí ọkọ bá tilẹ̀ fẹ́ gbàgbé àwọn nǹkan tá a ti bọ̀ mọ́lẹ̀ àwọn nǹkan tá a ti dáríjì láàrin ọkọ àti aya gbà tí bóyá ń sọ̀rọ̀ míì ni ọmọ ìyá kan tó fa nǹkan ìjáde ni a tún sọ wípé ẹ ẹ nísìn ó wá ń ṣe bẹ́ẹ̀ pé o fẹ́ràn ọkọ nísìn ó wá ń ṣe bẹ́ẹ̀ pé o wá ń jẹ nísìn ó wá ń ṣe bẹ́ẹ̀ pé o ṣe pépé ẹ èyí tó ṣe lọ́sẹ̀ tó kọjá ńkọ́ ẹ bọ́ǹtì ẹ̀ ti parí ẹ̀ ṣùgbọ́n òòràn tí èèyàn burúkú ni ẹ kẹ́ àmọ́ ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tó tún hu àwọn nǹkan tá a ti bọ̀ mọ́lẹ̀ òkú ọ̀sẹ̀ méjì òkú ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó tún hu jáde irú ẹni bẹ́ẹ̀ ó máa ń dá ìjà sílẹ̀ ni irú ẹni bẹ́ẹ̀ ó máa ń ya ọ̀rẹ́ nípa tàbí bóyá inú gbogbo wa ti ń dùn bóyá ẹnìkan ẹnìkan jẹ́ apẹ̀yìndà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti padà wá sínú ìjọ àwa inú gbogbo wa ń dùn à ń yọ̀ à ń sọ pé àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run arákùnrin lágbájá ó mọ̀ pé ó ti padà ó fẹ́ràn ọlọ́run nísinsìnyí bóyá a wá fẹ́ fi ṣe nǹkan kan nínú ìjọ ní ẹnìkan máa dìde wípé àà èmi tí mo ti wà ń bí láti oyè ọdún yìí mi ò dẹ́ṣẹ̀ kankan rí mi ò ṣẹ̀rí wọn ò bá mi wírí lágbájá tó ṣẹ̀ṣẹ̀ dé ni wọ́n tún fún ní nǹkan báyìí nǹkan báyìí èyí tá a ti bò mọ́lẹ̀ èyí tá a ti parí ẹ̀ èyí tá a ti gbàgbé ó tún hu jáde irú ẹni bẹ́ẹ̀ ìyapa ló máa mú wá nínú ìjọ yẹ kí a wo Kọ́ríńtì kínní orí kẹta kọ́rìntì kínní orí kẹta láti ẹsẹ̀ ìkẹta nítorí ẹ̀yin jẹ́ ti ara síbẹ̀ nítorí níwọ̀n bí ìlara àti ìjà àti ìyapa bá wà láàrin yín ẹ̀yin kò ha jẹ́ ti ara ẹ kò sì rìn gẹ́gẹ́ bí ènìyàn ẹ kò ha rìn gẹ́gẹ́ bí ènìyàn nítorí nígbà tí ẹnìkan wí pé èmi ni ti Pọ́ọ̀lù ẹlòmíràn tí ẹlòmíràn sì wí pé èmi ni ti Apollo ẹ̀yin kò ha ń ṣe ènìyàn bí kí ni Apollo ha jẹ́ kí ni Paul sì jẹ́ bí kò ṣe àwọn ìránṣẹ́ nípasẹ̀ ẹni tí ẹ̀yin ti gbàgbọ́ àti olúkúlùkù gẹ́gẹ́ bí olúwa ti fún èmi gbìn Apollo bomirin ṣùgbọ́n ọlọ́run ní mú ìbísí wá níhìn ni a ń sọ nípa ti ìjọ ní ìjọ àwọn ará kọ́rìntì ni a rí i wípé ìyapa èdè àìyedè ó bẹ́ sílẹ̀ láàrin wọn nǹkan tí ó sì mú kí ìyapa àti èdè àìyedè yìí bẹ́ sílẹ̀ ni wípé wọ́n jẹ́ àwọn tí ó máa ń sọ wípé bí kò bá dìgbà tí Paul wàásù àwọn ò ní ṣe nǹkan tó yẹ kí wọ́n kí ó ṣe àwọn ẹlòmíràn sì sọ wípé èmi ò tiẹ̀ gbádùn ìwàásù Paul o ṣùgbọ́n Apollo olóhùn iyọ̀ òun ni mo gbádùn rẹ̀ ọjọ́ tó bá ti bọ́ sí orí àga ìwàásù tó bá ti jẹ́ Apollo ló ń sọ̀rọ̀ ní ahàn bó wàásù wákàtí kan wákàtí méjì oorun ò jẹ́ wá sójú mi èmi à sì sọ pé àti Paul àti Apollo kò tiẹ̀ sí èyí tí mo tiẹ̀ fẹ́ gbọ́ nínú wọn ọjọ́ wo làwọn yẹn mọ Kristi ṣùgbọ́n Pétérù ẹni tí ó jẹ́ wípé ó ti bá Jésù wà lórí ọkọ̀ ojú omi ó ti ó ti rìn lójú omi ó sì wà bẹ́ẹ̀ ńgbà tí jésù kristi tó sọ àkàrà márùn-ún àtẹja wẹ́wẹ́ méjì tó sọ di púpọ̀ tí a fi tí a fi bọ́ àwọn ẹgbẹ̀ẹ́dógún ènìyàn ìyẹn ni mo lè gbọ́rọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn tán ṣẹ̀ṣẹ̀ dìde níjẹta lánàá wípé káwọn náà kán gorí àga wàásù <laughs> ó ṣe mi ò tiẹ̀ jẹ́ gbọ́ irú ọ̀rọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ paul wá ń sọ fún ọ wípé kí ló dé torí bẹ́ẹ̀ ṣé kìí ṣe jésù kristi ní agbàgbọ́ ni bí mo ti ń sọ nǹkan wọn yóò ṣe é ṣe kí wọn náà kí o máa sọ wípé ó mà ṣe o irú ìjọ wo nìyẹn irú ìjọ àwọn ará kọ́rìntì ó mọ̀ wípé bákan náà ní tirẹ̀ nígbà tí a fi àwọn adarí ẹkùn tí a yàn wọ́n tí a sọ wípé lágbájá ni adarí ẹkùn tó wá ń ṣe ṣíọ wípé ó mà ṣe o wọn ò rí ẹlòmíì nínú gbogbo ìjọ ó wá di lágbájá ní tèmi bí kì í bá ṣe wípé olùṣọ́ àgùntàn wa àgbà bí kì í bá ṣe wípé òun ló ń wàásù òun ló ń ṣí bẹ́lì bí wọ́n tiẹ̀ ń tọ́ka sí bẹ́lì mi ò kún jẹ́ ṣí bíbélì kí ni wọ́n mọ̀ kí ni wọ́n fẹ́ sọ nítorí mi ò ní fi tí wọ́n ṣe ṣùgbọ́n tí olùṣọ́ àgùntàn àgbà nìkan òun ni mo lè gbọ́ tiẹ̀ bí ó bá jẹ́ òun ló ń wàásù wọ́n máa wá ṣùgbọ́n tí ó bá jẹ́ àwọn kéékèèké àwọn ìpẹ́ rẹ̀ àwọn tó ṣẹ̀ṣẹ̀ di onígbàgbọ́ tàbí tó ṣẹ̀ di adarí ní ìjẹta níjẹrin mi ò tiẹ̀ ní gbọ́ tiwọn irú èdè bẹ́ẹ̀ ó máa ń fa ìyapa nínú ìjọ tàbí bóyá o fẹ́ kí wọn kí ó gbàdúrà fún ọ ni ah ó dìgbà tí n bá rí olùṣọ́ àgùntàn ó dìgbà olùṣọ́ àgùntàn ọwọ́ wọn dín nísìn ẹ́ fọwọ́ wọn bá dín ìgbà bí n bá kú mo kú ṣùgbọ́n bí bí n bá rí olùṣọ́ àgùntàn kó gbàdúrà fún mi ẹlòmíì ò lè gbàdúrà fún mi kí ló dé tá ń ṣe bẹ́ẹ̀ ṣé kìí ṣe orúkọ Jésù ni gbogbo àfi ń gbàdúrà ni àti olùṣọ́ àgùntàn àti adarí nínú ẹkùn àti adarí ìdàpọ̀ ojúlé bàbá fẹ́ gbàdúrà orúkọ Jésù náà ni bàbá fẹ́ gbàdúrà ìlérí ọlọ́run tí a rí nínú bíbélì náà ni èé ṣe tí a fi afẹ́ sọ olùṣọ́ àgùntàn di ọlọ́run kò dára bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ìyapa kí ó wá sínú ìjọ wa kí a mọ̀ wípé ẹnikẹ́ni tí wọ́n bá fi síbẹ̀ ẹnikẹ́ni tí ọlọ́run bá darí wa wípé kí ó wà níbẹ̀ gẹ́gẹ́ bí adarí ó yẹ kí a gbọ́ tirẹ̀ nítorí àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fa èyapa láàrin àwọn ènìyàn ọlọ́run mo sì gbàgbọ́ wípé bí a ó ti gbàdúrà bí a ó ti sọ fún ọlọ́run bí a ó ti ní kí ọlọ́run dárí àwọn àṣìṣe wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ó dárí wọn jì wá kí ó sì jẹ́ kí a máa gbé ìgbé ọ̀tún kí a máa hu ìwà ọ̀tún kí a máa rin ìrìn ọ̀tún kí a máa ṣe gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run kí a jẹ́ kí ìrẹ́pọ̀ wà mo gbàgbọ́ wípé ìbùkún yanturu lọ́pọ̀lọpọ̀ yóò wá sí ìgbésí ayé wa lórúkọ jésù kí a tó mú ìwàásù wá sí òpin àti pé kí a tó gbàdúrà kí ni àwọn ìbùkún tí ó máa ń sopọ̀ mọ́ ìrẹ́pọ̀ ìṣọ̀kan ìdàpọ̀ láàrin àwọn ènìyàn mímọ́ láàrin àwọn ará nínú olúwa yẹ kí a tún padà síbi tí a ti bẹ̀rẹ̀ orin dáfídì orí kẹtàléní àádóje orin dáfídì orí kẹtàléláàádóje láti ẹsẹ̀ kẹta láti ń kà á nísinsìnyí bí ìrì amóni tí ó sàn sórí òkè síónì nítorí níbẹ̀ ni olúwa gbé pàṣẹ ìbùkún àní ìyè láéláé ohun tí olórin dáfídì ń sọ fún wa níhìn ni wípé bí a bá ní ìṣọ̀kan bí a bá wà ní ìrẹ́pọ̀ ọkùnrin sí ọkùnrin obìnrin sí obìnrin ọkọ sí aya àwọn òbí sí àwọn ọmọ àwọn ará nínú olúwa adarí sí àwọn ọmọ ìjọ àwọn ọmọ ìjọ sí àwọn adarí gẹ́gẹ́ bí àwọn ẹ̀yà ẹ̀yà ara ti wà nínú ara bí a ṣe jẹ́ ẹ̀yà ara Kristi gbogbo wa kí a wà ní ìṣọ̀kan ó ní bí a bá wà ní ìṣọ̀kan ó ní inú dídùn yóò wà bí a bá wà ní ìṣọ̀kan ayọ̀ olówa yóò máa jọba ní ìgbésí ayé wa bí a bá wà ní ìṣọ̀kan a ó rí wípé bá a ti ń kúnlẹ̀ bá a ti ń gbàdúrà bẹ́ẹ̀ ni olúwa ń gbọ́ nítorí wípé ọlọ́run ní inú dídùn púpọ̀ púpọ̀ sí ìṣọ̀kan ìrẹ́pọ̀ ní láàrin àwọn ènìyàn mímọ́ ṣé o mọ̀ jésù pàápàá ti sọ fún wa ó ní bí àwa méjì ẹni méjì bí a bá fohùn ṣọ̀kan papọ̀ ká ẹ béèrè ohun kan nínú ayé yìí wípé òun yóò ṣe é fún wa nítorí bẹ́ẹ̀ ìyapa ni ó máa ń fa kí a má tètè dáhùn àdúrà wa bí a bá ní ìṣọ̀kan a ó rí wípé àwọn ìlérí ọlọ́run yóò máa jẹ́ bẹ́ẹ̀ ni fún wa bí a bá ní ìṣọ̀kan ní ìgbésí ayé wa láàrin ẹbí wa pẹ̀lú àwọn ará nínú olúwa a ó rí wípé ìbísí ọlọ́run a ó rí wípé ìbùkún ọlọ́run a ó rí wípé ọ̀wàrà òjò ìbùkún láti òkè wá yóò máa wà fún ẹnì kọ̀ọ̀kan wa ò ṣe dìde dúró kó sọ fún ọlọ́run ò ṣe sọ fún ọlọ́run wípé ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́ má ṣe dúró de àwọn ẹlòmíràn ẹ àwọn ni wọ́n jẹ̀bi àwọn ni wọ́n ṣe dáadáa sí mi nítorí bẹ́ẹ̀ kò lè sí ìṣọ̀kan láàrin wa má ṣe bẹ́ẹ̀ dáríjì wọ́n kí o sì gbàgbé àwọn nǹkan tí o ti ré kọjá kí o jẹ́ kí ìgbé ayé titun kí o bẹ̀ẹ̀ ní ìgbésí ayé rẹ kí o jẹ́ pé kí o jẹ́ kí ààlà titun kí o bẹ̀ẹ̀ ní ìgbésí ayé rẹ kí o sọ fún Ọlọ́run pé látòní lọ àwọn nǹkan tó ré kọjá mo fẹ́ gbàgbé wọn àwọn nǹkan tí a ti sọ tí a ti bò mọ́lẹ̀ mo fẹ́ gbàgbé wọn mo sì fẹ́ gbé ìgbé ayé ọ̀tun ọ̀rọ̀ ọ̀tun ìrìn ọ̀tun mo fẹ́ kí ìṣọ̀kan ìrẹ́pọ̀ ìdàpọ̀ kí ó wà láàárín èmi àti ọkọ bí o bá ti délé lónìí má jẹ́ àpárá má fi àkókò ṣòfò sọ fún ọkọ kí o kúnlẹ̀ pé ọkọ má bínú o má bínú o yẹ kí àgbàgbé ètò ti rẹ kọjá ìwọ ọkọ pàápàá kí o sọ fún ìyàwó rẹ wípé gbogbo ètò kọjá àti gbàgbé ẹ àti àti àti bẹ́ẹ̀rì ẹ nítorí bẹ́ẹ̀ gbà tí a ti bẹ́ẹ̀rì gbogbo nǹkan wọ̀nyí ká sọ fún ọlọ́run wípé nísinsìnyí o àfẹ́jẹ ti ọlọ́run àfẹ́ ìdàpọ̀ afẹ́ ìfẹ́ afẹ́ ìṣọ̀kan ayọ̀ ọlọ́run yóò sì máa jẹ́ agbára àti okun wa dìde dúró sọ fún ọlọ́run bá ọlọ́run sọ̀rọ̀ bí o bá tí ì ní ìgbàlà sọ fún ọlọ́run wípé òun fẹ́ ìgbàlà bí o bá tí ì ní ìsọdi mímọ́ o ṣe sọ fún ọlọ́run wípé òun fẹ́ kí a sọ ọkàn rẹ di mímọ́ kí ìṣọ̀kan pípé tó lè wà láàrin ìwọ àti ọlọ́run láàrin ìwọ àti àwọn ará pẹ̀lú.